all my people go watch the video to see what you really dey apple for inside the video my people. ṣe bí ṣe ń bá yín sọ̀rọ̀ army to wá to ìtura is all more than 56 army. What they call it, ìbọn ammunition To ọkọ̀ tó jẹ́ bí bosses bọ́sìsì ńláńlá wọ́n kó bọ́sìsì bíi méje sí mẹ́jọ according to reliable source ẹjọ́ tó lọ lọ́n níbo là ń ni nílùú Nigeria alákọ̀ọ́kọ́ gọ́vnà Ṣèyí Mákindé ibi tá à ń babọ̀ yìí sìn ó máa wá dójú ẹ o tẹ́ ẹ bá agbara pé agbára kan wà lọ́wọ́ yín torí ẹ jẹ́jọba tí wọ́n dẹ̀ ń gbé àwọn ọmọ yín lábẹ́ yín bàbá ànígbà fún yín o ó ti wá ń tú àsìkò ẹ jókòó jẹ́jẹ́ èèyàn kan ò lè win election fún ẹ Ṣèyí Mákindé oníkálukú ń tíra ẹni ẹni tó bá wu ìlú nílùú máa tẹ̀ka fún mo fẹ́ kẹ́ mọ̀ yẹn kó máa ó létí yín àwa mọ̀ pé ń wá wa ẹ ti forúkọ àwa wẹ́lọ̀ káàkiri kò sí nǹkan tó máa ṣe o ayé ẹ̀sìn ẹ̀tẹ́ lè ṣe láyè ní kẹ́ pààyàn bọ̀ iná ti pé iṣẹ́ ẹ̀ ní kú mọ́ ìwọ tí wọ́n fi ń ṣe ayé assassin ìwọ tí wọ́n ń lò gẹ́gẹ́ bí irinṣẹ́ èṣù ìwọ tán ní kó o máa lọ gbélé kó o máa lọ ṣe wótòwótò kó o máa lọ ṣe CID òjijì kó máa ṣe cid tí ò ní uniform tọ́ni kó máa ṣó àwọn èèyàn kiri èèyàn kan ló júwe ilé ìtùlá fún wọn torí ilé ìtùlá tèmi mọ̀ ilé ìtùlá wọnú nínú Ọ̀yọ́ Aláàfin ẹni tí ò bá mọ tùlá dáadáa kò lè mọ ilé ẹ̀ ẹ wá lọ gbéyàn nínú ilé ẹ wá ń ròpù ẹ mọ nǹkan tí kò ń ṣe tiẹ̀ ẹ gbé ọmọ lákọnu ẹ gbé tùlá lọ́yọ̀ọ́ ẹ fi ṣéènì sí lọ́wọ́ ẹ fi ṣéènì sí lẹ́sẹ̀ ẹ tún wá cover ojú ẹ̀ láì ṣẹ̀yìn ẹ̀yìn ọmọ yorùbá ẹ dẹ̀ ní ká dákẹ́ ká máa wò náà a dẹ̀ ń sọ fún gbogbo yín gbogbo yín dẹ̀ ń tẹ́kọ̀ ọ̀rọ̀ yìí bíi yẹ̀yẹ́ wọ́n wá ń lo ikọ̀ débi pé wọ́n wá ń gbé gbogbo àwọn alágbára àwọn tí wọ́n mọ̀ pé wọ́n lè ẹ̀pù lẹ̀ yorùbá wọ́n wá ń gbé wọn lẹ́yọ kọ̀ọ̀kan ṣókílí ṣókílí ẹ̀yin bàbá wa ẹ̀dẹ̀ dákẹ́ ikú bàbá yẹ̀yẹ́ ọ̀rọ̀ ti kàn yín kábíyèsí aláàfin ọba ńlẹ ọba tí fọba jẹ ọ̀rọ̀ ti kàn yín ọmọ yín ni tùlámọrúfù ọọ̀ni rìṣà ọ̀rọ̀ ti kàn yín ọmọ yín ni tùlá o aládé tó wà nílẹ̀ gbogbo kóòtù òjíire ọmọ tó bá ti gbé nílùú kan ọmọ yín ni inú mi dùn nítorí pé tó bá pẹ́ mi sọ̀rọ̀ sìn àwọn èèyàn lè ní à bóyá torójọ́ ọmọ ìlú ẹ̀ ló ṣe ń sọ̀rọ̀ eléyìí ò ṣe pọ̀ ọmọ ìlú mi nìkan ẹ̀jẹ̀ mi tá a jọ ṣe kékeré ẹ a lè pariwo lórí ọ̀rọ̀ Sunday Igboho bó náà ṣe jẹ́ blood mi ó tún wá tíìkì jura wọn lọ ẹ wá gbẹ́tùlá nílé látijọ́ Thursday ẹ̀yàn ọmọ Yorùbá a dẹ̀ ń sọ à ń sọ à ń sọ ibi tí wọ́n bá ti ń jà kí oníkálukú máa ṣọ́ rẹ̀ wọn ò fẹ́ gbọ́ anikẹ́la máa múra ẹ̀ fẹ́ gbọ́ number one ẹ̀sùn tẹ́ ń kà sí ọmọ lákonu lọ́rùn kò tí ì yé wa o torí jùlọ ṣe yorùbá nation mo mọ̀ yẹn dájú ó kúrò nínú wọn ní dẹ̀sẹ̀ tùlá kò sí nínú yorùbá nation rárá tùlá ò sínú agitation kankan tùlá is not a freedom fighter for anybody ìgbà tí tùlá dẹ̀ ń ṣe ọmọ ìgboro títí ẹ̀ ó ti kọjá jẹ́jẹ́ lọ́mọ èkó lọ àgbàlagbà ní fifty something years kò bẹ́ anybody tá sí nǹkan kan so tí a bá ń ṣe mítìnà ọmọ ilé lọ́yọ̀ọ́ ẹ̀yin ará Ọ̀yọ́ ẹ̀dẹ̀ wo àbúrò yín ẹ̀gbọ́n yín ẹ̀dẹ̀ wo sùsùn ẹ sọ pé ó ń ṣe mítìn láti da ìjọba Ṣèyí Mákindé ń ti jẹ́ APC kábíyèsí Aláàfin APC nìyí o bàbá wa Jagaban olódòdè APC nìyí ó ti mú ọmọ yín o torí tùlọ ò ṣe PDP APC to the core ní tùlà ọmọ lákòónú lọ́yọ̀ọ́lé lákọ̀ọ́dẹ̀ ló wà bí ìbọn ìkó gbọ́dọ̀ ṣe é Ṣèyí Mákindé àsìkò tí tó dẹ̀ máa jáde o. Ṣèyí Mákindé ẹ mọ̀ nípa kíní yẹn ẹ̀ lélẹ́ mọ̀ ń pa ẹ̀ ẹ̀ ń fi àwọn èèyàn ṣọ́ gbogbo àwọn ọmọ tí wọ́n ní agbára káàkiri nílùú ṣé ẹ rò wípé ọlọ́run kọ́ ló ń gbéyàn dórí ipò ni ipò gómìnà tẹ́ ẹ ṣe yìí ṣé ọlọ́run kọ́ ló gbé yín dórí ibẹ̀ agbọ́pẹ́ ẹni kan máa wá mi torí inú nǹkan tó kọ sílẹ̀ wọ́n dárúkọ èmi náà wọ́n ní èmi àti Sunday Igboho àwa là ń gbé owó fútùlà kó máa lọ fi jagun yorùbá nation ṣé ẹ rí uniform yorùbá nation lọ́rùn tùlá ni abolórí burúkú tiẹ̀ ní gbogbo ẹ̀yìn ìjọba yìí ni ṣé ẹ rí unami ẹ tulani tùlá níbi tó ti jáde ẹ wá ẹ wá mú èèyàn láì jẹ́ pé ẹ ní search warrant ẹ wá sínú ilé ẹ̀ lẹ́yìn tẹ́ ẹ mú tán lẹ ṣẹ̀ṣẹ̀ wá róòpù ẹ̀ ẹ mọ nǹkan kọjá lè fi róòpù ẹ̀ náà ìfọ́sì tẹ́ ti wá mú yẹn ẹ gba fóònù lọ́wọ́ wọn wà láìtàlá símọ́bì láìlàsílá ẹjọ́ tẹ́ ẹ bá ti mú èmi ẹ̀rẹ́dìpẹ́ máa pa mí jọ yẹn bíkọ́ gbogbo òṣìṣẹ́ ìṣe yìí kò ṣe nǹkan tó bójú mu western world ní gbogbo wa wà ìlú nàìjíríà gan ó ti di ìlú tó yẹ pé gbogbo èèyàn ló mọ nǹkan tó go on what is going on with this nation kò yé mi rárá kò yé mi o because eléyìí ó ti wá ń di nǹkan tó yẹ pé gbogbo wa sì ó wá di pé kó máa lé yín sódì ìgbà tó bá lé àwọn ọmọ yín náà pa ẹ ó dìgbà tó bá ń lé àwọn ọmọ yín ó dìgbà tó bá mú àwọn ọmọ yín léré ó dìgbà tó bá ń lé wọn tó bá ń lé àwọn gọ́vnà tó ń lé àwọn vice governor tó àbí vice president or whatever tó bá ó di pé tó bá mú àwọn senator lọ́yọ̀ọ́ Akeem ọmọ Adéyẹmí your attention is needed wọ́n ti gbé ẹ̀gbọ́n ẹ lọ́yọ̀ọ́ bẹ́ẹ̀ ni wọ́n ti gbé ẹ̀gbọ́n ẹ ní Ọ̀yọ́ wọ́n gbé fàdákà ló àwọn gbé tùlá Ọ̀yọ́ láì jẹ́ wípé tùlá mọ̀ kankan tó ṣẹlẹ̀ ìròyìn tí mo gbọ́ prison yard tí wọ́n ní wọ́n lọ fọ́ ní abolongo lọ́yọ̀ọ́ o lè hàn sẹ́ prison yard tí wọ́n lọ fọ́ ní abolongo lọ́yọ̀ọ́ ẹ wá name tag tùlá ẹ̀yàn ọmọ yorùbá wàhálà ti ń ṣẹlẹ̀ o wàhálà ti ń ṣẹlẹ̀ ṣe mọ̀ pé tèmi bá dé ẹ mọ̀ pé mi kàn ṣàdédé àhesọ ọ̀rọ̀ wọ́n mú olóyè Sunday Igboho di bá ṣe ń bá yín sọ̀rọ̀ yìí wọn tí ìfilẹ̀ ojoojúmọ́ la fi ń kọrin bẹ́ẹ̀ làwọn olórí burúkú kan dẹ̀ sọ ipá àmọ́ nǹkan tá à ń sọ wọ́n ti kúrò ní ìgàngán ìbàràpá méjèèje wọ́n ti bọ́ sínú ọ̀yọ́ town wọ́n tún wá fẹ́ máa fi òṣèlú máa lọ gbé wọn ẹ lọ gbé tùlà tùlà tí ò mọ nǹkan kan Tùlájí ò mú anything ah inú ilé la ṣe ní gbé wà láìtàlá la láìlàsílá ẹ má jẹ́ ń parọ́ fún yín ṣé ní ẹ̀yin ọmọ Ọ̀yọ́ ẹ̀yin ọmọ Ìbàdàn ẹ̀yin ọmọ Èkó ẹ̀yin ọmọ Ọ̀wọ̀ ẹ̀yin ọmọ Èkìtì ẹ̀yin ọmọ Ìjẹ̀bú Ìjẹ̀bú lọ Ìjẹ̀bú Rẹ́mọ Ìjẹ̀bú Òde ẹ̀yin ọmọ Kwara gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá jẹ́ tí ó bá ti jẹ́ pé ẹ wà ní opposite side àwọn tó ń ṣe ìjọba nílùú yín ẹ fura ààrẹ máa sọ àwọn kan máa ní bóyá ààrẹ ò mọ nǹkan tó ń sọ mò ń sọ lẹ́ẹ̀kan sí Ògùn Ọ̀yọ́ Èkó Ìjẹ̀bú eh, eh, Èkìtì gbogbo ilẹ̀ Yorùbá mẹ́fẹ̀ẹ̀fà pátápátá ẹ̀yin tẹ́ ẹ bá jẹ́ alágbára ń bẹ̀ ẹ lọ ṣọ́ra nítorí pé a ní kẹ́ ẹ dìde kẹ́ ẹ jà àmọ́ ẹ dìde jà ẹni tí wọ́n tún wá lọ mútù látọ́ tún lọ mú yìí wọ́n lọ mútù látorí pé òun àti Sunday Igboho wọ́n mọra wọn dìbí ṣe ń bá yín sọ̀rọ̀ yìí wọ́n lọ gbé tù lálọ́ Àbújá ibi tó wà gangan àmọ́ ẹ wá gbéyàn ní inú ilé ẹ̀ ẹ̀ dẹ̀ kó sójà fifty six according to nǹkan tí wọ́n sọ fún mi látijọ́ wednesday eré eré màlá pé thursday àgbọ̀n kankan friday àgbọ̀n kankan saturday àgbọ̀n kankan àdèmọ́bí wa Saturday, sunday àgbọ̀n kankan the only information tí ọmọ ẹ̀ ń gbọ́ àmì ẹyọ kan tó gba nọ́mbà ẹ̀ kò gbágo àmọ́ pẹ̀lú àṣẹ ọlọ́run àmì yẹn bóyá o máa lọ ṣéǹjì nọ́mbà ni torí máa pín nọ́mbà kiri tí bá ti gbà lọ́wọ́ brọ́dà mi màá pín nọ́mbà ẹ̀ débi pé wọ́n á pín ẹ̀ pa mo jẹ́rìí ọmọ yorùbá ẹjọ́ tó lọ́ọ́ kí ló ṣe wá kí ló dé tó yẹ pé orí ọmọ yorùbá ò wá fẹ́ pé mọ́ báyìí wọ́n mú ìjọba wọ́n gbà bíríkótó bíríkótó wọ́n yí òkun mọ́ ọmọ kóòtù òjire lọ́rùn ó di wì ó dàbújá bàbá wa ṣe ọdún mẹ́jọ wì lábújá kò mọ bó ṣe lè ṣe wà wá padà sílé. Si títí títí títí àwọn tó ń bá yín jà yìí wọ́n ti plan ogun more than forty fifty sixty years ẹ wá tún lọ kọjá yìí yẹn lọ invite àwọn fúlà wá sílùú yorùbá wọ́n wá di ọkọ̀ mọ́ wa lọ́wọ́ wọ́n ń gbé máṣíìnì ilé sílé ọ̀dẹ̀dẹ̀ sọ́dẹ̀dẹ̀ yàrá sí yàrá èmi gọ́gọ́ bí ṣe wà yìí sìn wọ́n ṣọ́ mi tí n bá lọ lùmí sìn kódà olúwẹ̀ gbọ́dọ̀ máa bẹ àmọ́ àwọ̀ ò ní sá o àwọn ò ní sá mo sọ fún yín worst nǹkan tẹ́ ẹ lè ṣe láyé yìí ni pé kẹ́ ẹ pààyàn àmọ́ ẹ dúró ẹ rántí pé gbogbo ẹni ẹni bá pa igúnnugún kò ní tú ọdún kò ní kájọ́ o ẹni bá ka pa àkàlàmàgbò kò ní ká oṣù ẹni tó bá ṣe nǹkan tí ojú èèyàn ò bá rí rí etí títí ẹnu àgbọn tí ò fẹ́ gbọ́ rí gómìnà Ṣèyí Mákindé green snake ni yín o under the green grass ẹ ti mọ̀ pé tùlà APC ni baba wo lódòde àsìkò rẹ tẹ gbọ́dọ̀ jáde torí APC nìtùlá wọ́n dẹ̀ try gbogbo possible best èmi tẹ́ ń wò yìí fúnra mi mo ti kódà wọ́n nẹ́ẹ̀mù orúkọ mi pé wọ́n ní wọ́n sọ pé èmi àtolóyè Sunday Igboho agbé owó fútùlà yípe kó máa fi jẹ́ Yorùbá nation to Ọ̀yọ́ tó bá ní tùlá jáde fún Yorùbá nation bí wàá ikú ló máa pa torí kò rí bẹ́ẹ̀ gbogbo ẹnikẹ́ni tó bá dẹ̀ ṣe tó ṣe tó rò pé òun ti nawọ́ pé ibẹ̀ nílé ẹ̀ ẹ lọ mú ikú oró ló máa pa olúwẹ̀ wà láì ẹ bá ń ṣe àṣẹ Rudy àṣeyù adé ẹ bá ń ṣe àṣẹ sí ìwọkíwọ tó jẹ́ pé wá wò ó wá fẹ́ máa nawọ́ ẹ ń ṣe Yorùbá nítorí àwa ń adẹ pè yín ní last week pé ẹ má fi ọ̀rọ̀ òṣèlú ẹ má fi ọ̀rọ̀ òṣèlú ẹ má fi sí kinní Rudy ẹ jẹ́ kó ṣe díẹ̀ sí kó kó máa I will add you if you want to say something ẹ má shelu, ọ̀rọ̀ òṣèlú ẹ má fi sí nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ní tó ń ṣẹlẹ̀ yìí wọ́n ń pa ọmọ wa ní àwọn ò sọ pé a fẹ́ báyàn kọ́kọ́ jà bọ́ ọmọ wa tí wọ́n ń pa la fẹ́ gbìjà ẹ dẹ̀ fún wa lu Yorùbá wa ṣé by force náà fi ń ṣèyàwó ni ẹ̀yin ọmọ Ọ̀yọ́ ti gbọ́ wọ́n ti fọlọ́pàá gbẹ́tùlá o Ṣèyí Mákindé dẹ̀ mọ́ ń pa ẹ̀ Ṣèyí Mákindé mọ̀ ń pa ẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ APC lọ́yọ̀ọ́ ṣe é rántí pé ẹ̀jẹ̀ yín ni tùlá mi ò nídìí láti dárúkọ yín o gbogbo ilẹ̀ dẹ̀ mọ bọ́ ṣe mú o àmọ́ wọ́n tó bá wá ṣiṣẹ́ lórí ẹ̀ tó fi mú tùlà wàláì tí alálẹ̀ bá ní kó yẹ aláàárọ̀ ò ní jẹ́ kó dá nítorí pé ẹni tó mú yìí èèyàn bíi iṣan mi ni ẹ múyàn ní inú ilé ẹ ẹ gbé lọ ẹ tún wá padà ṣẹ̀ṣẹ̀ wá gba fóònù ẹ tùlá tó yẹ pé jẹ́ẹ́jẹ́ ló ń lọ ẹ wá tún wá mú tùlá ẹ name tag ẹ mọ́ Yorùbá nation a, gọ́vnà Ṣèyí Mákindé ṣé torí tùlá ò ti ṣe PDP ẹ̀yin lẹ wọlé ṣígbà tẹ lé tùlá kúrò ní gáàjì tó bá yín jà sí ni mítìnì ẹlẹ́gbẹ́ tá à ń ṣe tá a máa ń ṣe lọ́dọ̀ tó pè mí gangan fúnra mi mo wà ń bẹ̀ tí àwọn èèyàn pera wọn jókòó sí ẹ̀dẹ̀ yí mítìnì yẹn ẹ̀dẹ̀ sọ́dí òṣèlú mọ́ lọ́wọ́ tó pé wọn ò ń tó twenty ń bẹ̀ ní àwọn boys ìlú tó jẹ́ ìlú kéréje kéréje kéréje ẹ̀yin èèyàn ẹ má wò pé ọ̀rọ̀ yóò make sense ẹ ṣí ẹ̀ toró lè kan àbúrò ẹ lọ́la ó lè kan ẹ̀gbọ́n ẹ lọ́la ó lè kan dádì ẹ lọ́ra tó o bá sọ fún wa máa bẹ́ẹ̀ gbé síta ni kí ló dé tó yẹ pé àwọn ọmọ Yorùbá gbogbo nǹkan tí ò bójúmu là ń ṣe ẹjọ́ torí Ọlọ́run gọ́vnà Ṣèyí Mákindé tùlọ́run gbọ́dọ̀ kú o tó o bá jẹ́ kí kinní ìtùlá kọjá lẹ́vù tí ayé lérò tó o tètè wádìí gọ́vnà Ṣèyí Mákindé ṣó mọ̀ pé ti já tẹ́lẹ̀ ó máa wá já ju bẹ́ẹ̀ lọ ṣe òṣèlú wọ́n ní gbogbo wọn pátá gbogbo ẹni tó bá ti jẹ́ pé nǹkan tẹ́ ẹ̀ ń ṣe kò bá wọn lára mu wọ́n ní gbogbo wọn pátá òun máa ń takù. Hmm. yeah agomi ló ń pè é. mo ti sọ mo ti sọ màá tún sọ ẹ ṣe. so bí ṣe ń sọ lọ ẹjọ́ tó rọ lọ́yìn èèyàn ẹ bá mi ṣí àrọ̀ yìí ọ̀rọ̀ yóò fọ́ ni o torí ọ̀rọ̀ sì pọ̀ mo máa sọ lórí bàbá wa Professor Banji Akitoye mo máa sọ lórí Adégòkè ọmọ tó ń gbé àmọ́ ẹ jẹ́ kọ́kọ́ sọ lórí eléyìí tó important kẹ́ bá mi gbé síwájú mo fún gbogbo anybody gbogbo ẹ̀yin tẹ́ bá ń ṣe kí ni mo fún yín ní àṣẹ láti gbé àárín yìí tùlọ Ọ̀yọ́ màá wá píṣọ ẹ màá fi hàn yín màá wá píṣọ tùlà màá fi hàn yín o nítorí ibi tá à ń bọ̀ yìí kò yé wa kò yé wa rárá àtọ ẹ jẹ́ fi píṣọ ẹ hàn yín gbogbo ẹni tí ò bá mọ̀ wọ́n ti gbé ọmọ lákọnu ẹ wò ẹni tí wọ́n tún lọ gbére o ẹni tí wọ́n lọ gbélé léyìí o ẹ fi ọ̀rẹ́ mi sílẹ̀ o ọmọ ìyá mi ni ọmọọba mi lọ́yọ̀ọ́ aláàfin ẹwẹ́ tó tún lọ gbé lélẹ́yìí o wọ́n ti nítorí ti jẹ́ ọ̀rẹ́ Sunday Igboho òun náà tún lọ gbé gbogbo wa wá jókòó alájúlẹ̀ wọ́n wá ń ṣa àwọn ọmọ alẹ́yọ kọ̀ọ̀kan kábíyèsí kú bàbá yèyé wọ́n gbọ́dọ̀ gbẹ́tùlá lọ o Sunday Igboho gbọ́dọ̀ jáde o skimẹ̀ APC ní ẹ o àwọn PDP wọ́n ti wá gbẹ́tùlá lọ́yọ̀ o wọ́n ti wá gbẹ́tùlá lọ́yọ̀ o skimẹ̀ ẹ̀gbọ́n ẹ̀nùtù látòdì kọ́ọ̀tì mọ́mọ́ o gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá jẹ́ APC member lọ́yọ̀ọ́ tẹ́ ẹ bá dìde tẹ́ ẹ bá dìde a jẹ́ pé ọ̀tá alé ọ̀tá òde méjèèjì ni gbogbo yín nítorí pé èèyàn ti jẹ́ ọ̀rẹ́ Sunday Igboho so wọ́n gbọ́dọ̀ lọ gbé nǹkan tí mo wá fẹ́ ṣàlàyé gẹ́gẹ́ bí nǹkan tí brọ́dà mi ṣàlàyé fún mi wọ́n ní wọ́n lọ já prison yard kan ní abolongo lọ́yọ̀ọ́ ìgbà tó dẹ̀ já prison yard yìí ẹ̀rí jẹ́ ká mọ̀ wípé ọmọ lákonú wà lé yìí ó wà lé ẹ̀ kò jáde kí ni tùlá pẹ̀lú kí ló kọ tùlá pẹ̀lú ẹ̀ tùlá ò ṣe gbogbo nọ́ńsẹ̀nsì yẹn gbogbo nǹkan tí mo bá ní láyè mo fi búra tùlá èmi fúnra mi mo ti pè sí títọ́ ní mi lè ṣe kí lẹ wá lọ gbé fún kí lẹ ní kí sọ́jà lọ gbé fún kò sí nǹkan tí ṣe ìbákidé lè sọ kò sí nǹkan tí gómìnà Ògùn state Ọ̀yọ́ state lè so tó máa lóun mọ́ pa ẹ̀ ẹjọ́ torí Ọlọ́run ìgbà tí wọ́n wá jà ní gàngàn ẹlẹ́ẹ̀mọ́ pa ẹ̀ wọ́n pa wọ́n ní gàngàn gọ́vnà wa ò rí nǹkan kan ṣe sí ẹ̀yin èèyàn ẹ rí ìdí mi mo mọ̀ pé ẹ máa máa ṣọ́ wa tá a bá wálé kò sí nǹkan tá ẹ lè ṣe àmọ́ bí ba bọ̀ yìí sìn àwa náà ní àwọn ètò tá à ń tò ti di stage yen wọ́n á gbé ọmọ tìyín náà wọ́n á máa gbéyàwó tìyín náà ni torí àwọn òun ṣe terrorist bọ ẹ fẹ́ máa wá gbé wa lẹ́yìn kọ̀ọ̀kan èmi ààrẹ almaruf mi ò ṣe terrorist torí gbogbo tẹ́ ń rọ́pù mọ́ everybody nìyẹn ẹ̀yin èèyàn ẹ bá mi ṣe ètò ọlọ́run mo fi bẹ̀ yín ẹ má wò pé bóyá nǹkan tẹ́ ẹ fẹ́ gbọ́ ni mò ń sọ fún yín bọ ẹ ọ̀rọ̀ yìí important ẹ jọ̀ọ́ mo fọlọ́n bẹ̀ yín tẹ́ ẹ bá fẹ́ràn mi ẹni tí mò ń sọ̀rọ̀ yìí five and six lèmi àti ẹ ẹ gbọ́dọ̀ bá mi ṣí àkíní yìí àjọ ṣe kékeré lọ́yọ̀ aláàfin ni àjọ dàgbà lọ́yọ̀ aláàfin ni àjọ ṣe ọ̀yọ́ aláàfin àtìgbà day one àjọ ṣe ni adébọ́lá ẹṣẹ́ ètò yìí gbogbo ẹ̀yin ọmọ ọ̀yọ́ tẹ́ ẹ bá wà lórí ètò ẹṣẹ́ ètò yìí wọ́n ti gbé ọmọ lákòónú. thank you àmì ìjiyàn pé ò mọ nígbà tó bá jọ ọmọ ọ̀yọ́ mo mọ mo mọ mi sọ pé ò mọ ah, inú mi dùn àmì ah, mi báwo mo ṣe máa dispute ẹ̀ adébáyọ̀ wọ́n ti gbé tùlá o tùlá náà tún lọ gbé o tùlá tún ní next action wọn lọ nísìn mo dẹ̀ ń sọ fún àwọn èèyàn yìí pé wọ́n ti ń gbé ìgbésẹ̀ kó máa lọ gbé àwọn alágbára ìwọ tó o bá jẹ́ apc àbí pdp àbí tó o bá jẹ́ ọmọ ògbóró tó ti rí pé o ní traces lórí yorùbá nation máa rọ̀ yín kí ẹ fi ara ṣoko kẹ máa ṣiṣẹ́ yín lábẹ́ ẹni tẹ́ ẹ lọ gbé yìí thank you Mustapha God bless you wọ́n mọ nǹkan tó ń ṣe wọn ò fẹ́ káwọn èèyàn sọ nípa Yorùbá nation rárá bó ṣe ní nǹkan tó ṣe mí ni pé ẹni tá à ń sọ yìí kò bá wa ṣe Yorùbá nation rárá ẹni tó yẹ pé eh, eh, chairman gáràjì chairman ni nígbà tí àwọn PDP dẹ̀ ti wíìnì ẹ ti mú kúrò ní gáràjì ẹ wá fẹ́ pa ẹ wá mú èèyàn ní inú ilé ẹ̀ without no search warrant irú gọ́ọ̀mẹ̀ntì wo lè lè dúró lọ àmì ìmàrí yìí rí o tí ọlọ́pàá bá kanlẹ̀kùn mi bí màá gbára báyìí tó bá fẹ́ wá àrẹ́sì mi first thing tó máa kọ́kọ́ yọ ìwé ni before you even ask for the search warrant wọ́n á fi mọ̀ ẹ́ pé ìdí tá a fi mú èrè ìdí ìlú nàìjíríà bó ti ní pé tó bá mú ẹ tó bá béèrè pé kí ni mo ṣe wá ní kó anything you say ó ó ó ó ti against in the court of law nàìjíríà nìkan ni mo ti ríru ẹ o nàìjíríà tí amẹ́ríkà kóyún tó di pé amẹ́ríkà lo statement yẹn fún ẹ ó ti ń kọjá yẹ western world london kọ̀ọ̀kan canada they will never tell you to not say something ó arrest me! mi ó ní sọ̀kọ̀ to arrest me fún O lè máa mú mi lọ ẹ̀yà pa mí kàkà tó bá ẹ kúkú pa mí lẹ́ẹ̀kan wọ́n máa fi ìwé ìwọ̀n ẹ pé this is our search warrant wọ́n mú tùlá lẹ́yìn tó mú lọ tán ẹ̀ẹ́rẹ́ sùn ẹ̀ṣẹ̀ wá padà wá ní kọ́mọ ẹ̀ mú fóònù fún yín ọmọ ẹ̀ṣẹ̀ wá mú fóònù fún yín ẹ wá ń wo gbogbo àwọn tó mọ̀ wọ́n rí orúkọ mi bẹ́ẹ̀ wọ́n bá ní èmi àti Sunday Igboho la gbọ́ fútùlà kó máa fi ṣe ń bo ni mo ti lówó tí mo fẹ́ gbé fútùlà túlágán ká ẹnu e fúnra rẹ̀ láti fi ṣe nǹkan bọ́ ẹni tẹ́ ẹ̀ ń sọ yóò sí nínú ọ̀rọ̀ Yorùbá nation rárá kábíyèsí kú bàbá yèyé ọba ńlá ọba tí fọba jẹ ọba ìní ọba àná kábíyèsí ẹ dákun torí Ọlọ́run yes ẹ ṣe gan mo ti block ẹni tó pè mí omo ò gbọ́dọ̀ jẹ ọmọ yín gbé ọmọ Ọ̀yọ́ Aláàfin ma pàṣẹ kẹrìmájọ ọmọ Àtìbà ọmọ àjò òwúyọkọ lẹ́nu tọ̀ọ̀tọ̀ ní Kwajifà ẹ̀yin èèyàn ní gbogbo ìlú Yorùbá ẹ bá mi ṣí ètò yìí wípé kó fi chief olóyè Sunday Ìgbòho sílẹ̀ kó fi tùlá Ọ̀yọ́ kó fi wọ́n ṣiṣẹ́ ti rí ẹ ti rí ọ̀rọ̀ yẹn Sunday Ìgbòho tùlá Ọ̀yọ́ kíní kan Abẹ́òkúta lókù tó máa wá gbé o kíní kan Èkó lókù tó máa wá gbé o tí a bá ṣọ́ra mo dúró bẹ́ẹ̀ náà ẹ jọ àárín yẹn ẹ bá mi ṣí ẹ ẹ bá mi ṣí ẹ nítorí pé ọ̀rọ̀ yìí nígbà tí wọ́n lọ fọ́ prison yard ẹ̀ wá rẹ́ni táàmù ọ̀rọ̀ mọ́lé lórí mọ́ ó wá jẹ́ ọmọ lákọọ̀nù lọ́yọ̀ọ́ lé lẹ́wọ́ táàmù ẹ̀ mọ́ wàláì gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ mọ́ pa kínní yẹn tó bá jọmọ Ọ̀yọ́ ní ẹ̀ ní kù kan wàláì nítorí ibi tẹ́ ẹ ṣe dé yìí sìn ó ti wá ń dojú ibi tí Yorùbá ṣẹ̀ṣẹ̀ máa fi agbára hàn ń tá a wí níjọ́sí rèé o tá ọmọ Yorùbá ṣe tí wọn ṣe tẹ́ ń gbé àfọ̀ṣẹ́ tẹ́ ń ṣépè fún yàn àfọ̀ṣẹ́ tó yẹ kẹ́ fi ṣépè fún wọn lásán rock àfọ̀ṣẹ́ tó yẹ kẹ́ sọ fún àwọn àmì tó bá ti bọ̀ wá sílẹ̀ Yorùbá kí mọ́tò wọn tàkìtì ẹ rí yẹn o ṣé anybody will come to Oyo State without the permission of Governor Seyi Makinde that is my question for the governor ṣé any anybody lè wá láti sí inú Ọ̀yọ́ without governor Ṣèyí Mákindé permission tí Doctor Ṣèyí Mákindé ò bá síbẹ̀ kúkú forí oyè lẹ̀ dámì pé o ò tó nǹkan kan nílùú ẹ nìyẹn dámì pé o ò ní ẹnu láti kọ̀ǹtróòlù ẹ o ò lẹ́nu iná ọmọọba Ìgbòho ṣá eré títí títí tẹ́ ẹ lọ mú Kútọ́nù tùlá tó wà nílé ẹ ṣé tí tùlá bá ń ṣe ẹ ní mọ̀ ni kí ló dé tẹ́ mú nàá yorùbá nation àní padà wọn náà ń ṣọ́ wa wọn ti fi orúkọ mi sínú ẹ̀ so definitely wọn ti jẹ́ kí n mọ̀ pé mi gangan mo ti wà ní tag àwọn òde kíá wọn ti lẹ́ni tó bá fẹ́ jagun òun wọ ẹ̀yìn ó máa ó máa ó máa ta tán ni ẹ ṣe gan ṣe rí ọ̀rọ̀ yìí kò jù báyìí lọ mo wá fẹ́ play kankan fún yín màá play kankan fún yín sìn nítorí tá a bá ń sọ ta ni ẹ. Eh, àmọ́ yorùbá ẹ nǹkan báyìí ni kẹ́ ṣe nǹkan báyìí ni kẹ́ ṣe ẹ ṣe wọn á ní yorùbá ọmọ ọkọ mo ti rí kí ni kábíyèsí wa ìtẹ́lẹ̀ ẹ jọ mi ti ẹ̀ mọ ọba tó jẹ náà bọ̀dì mo mọ̀ pé èèyàn máa ẹ̀ máa mo ti gbàgbé orúkọ ọba náà kábíyèsí wa yìí sọ̀rọ̀ ẹ gbọ́. my people na video na i na new watch finish so my people. all right my people i would like to end the video for you. my people make una let me know on a thing for the comment section and if una never subscribe make una subscribe so that i don't go miss any latest gist wey i upload. On a bye bye till i come on our way next time bye guys That's my next video bye guys